àwọn àgbààgbà ló mi ní ẹ̀dùn aṣákígbékígbé àkàndá ò sí láyé mọ́ ọ̀rọ̀ tó bá jẹ kún lọ ẹ̀rí la fi rí. mo délé àárọ̀. fàyà ọba adéyẹmí lọ láyé ojú ń roni àtàndá ṣe bẹ́ẹ̀ wọlé sùn. àṣẹ àjòláyé níjọ́ abáṣelé ayé kù ṣe ọ̀run nílé ikó wá. àṣẹ nítorí tá a níṣẹ́gẹ́ ọ̀mẹ́ni ọba òjò parapara ọ̀mẹ́ni ọ̀wọ̀ láyé ikú òkè ẹ̀mọ́ ọyàn pàtàkì. ọ̀tọ̀ ọba mẹ́ni ọ̀wọ̀ oníṣàngó ìbá kíkọ́lé borí méjì bá dé ṣe ni bàbá mọ́gbà ìbá sì mọ ara fanda sápá ọlákiri inú èjì ẹlẹ́gùn wa sì máa rìn fàlàlà níbi edigbe pọmọ ẹlòmíì. bó bá ṣe pé ikú máa yàn pàtàkì. kí tó ń tọ́pa tí gbadé kárí ọ̀dọ́ àkàndá lọ nílẹ̀ yìí igi tá ikú tá wa lódodo ẹ̀yẹ lọ adéyẹmí bó o délé òkílẹ̀ èrè ọláyíwọlá àkàndá bó o dáná òkú ìwọ ọ̀nà. kábíyèsí àkàndá wọn máa pè ọ́ lẹ́yìn rẹ ni àkàndá pè mí ikú bàbá yèyé pè mí wọ́n ní. Àlàbí Ògúndépò kìíní bò ti kì í bí lẹ́yìn mi. Mo ń ṣàjọ̀dún ọgọ́rin ọdún ní Ṣakí Aláàfin débẹ̀ bá mi ṣayẹyẹ gbogbo òbú kìtìtì lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún twenty twenty one yìí náà ni. orí ẹni ní pé ó yẹ ni. àti ń jọba lọ́yọ̀ọ́ lọ́jọ́ tó ti pẹ́ àti ìrẹ́ni tọmọ̀wé láàfin bí ibi láìwọ̀ láwọn láwọ̀ yìí. àtẹ̀dá mọ́tíà ọmọ̀wé. kú bá ń yẹ pa wọ́n ní ìsìnkú bàbá rẹ̀ ń bẹ̀rù ni mo pọ́n mo rí wọn rí wọn kọ̀wé wọn lẹ́yìn mọ́ yẹ̀bẹ̀ òkú olùkọ́ ìsìnkú bàbá rẹ̀ ó kìje àrẹ̀sà ó sìnkú bàbá rẹ̀ ó kìje làmídìí àgàdá ọlọ́yọ̀ ọlọ́sìnkú bàbá rẹ̀ tán ló pọ́ sàásù ló bá jọba ojú wa tẹ̀kẹ́ ojú tẹ̀lé ti ń gbẹ̀gà ojú tọ̀fà ojú tọ̀run ojú ti kúrọ́kúrọ́ tó sorí pẹ́ẹ́pẹ́ ojú tẹ̀kẹ́ ọ̀lẹ́wọ̀ वो पहले ẹ̀yàrá òwú tó ní alágbèéká pàpéyìn àrò ní ọ̀rọ̀ àpòtá tẹ́ gbogbo ọ̀yọ́ lọ́rùn. adìẹ ní kínní tó jẹ láàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ kápẹ́ ẹ̀jẹ̀lẹ̀ ìkélòkè àdúgbò gbogbo adìẹ ní ọdẹ bàbá aláwọ̀ yìí èèyàn tá adìẹ bá ṣe òwò kà mọ́ adìẹ ní ṣe bí odó bí odó ó ṣe bí ẹyẹ bí ẹyẹ ó ṣe kan bìrì kìtìtì jíkọ lákòókò ṣáájú àǹfààní ọ̀gábọ̀ wálé ọkọ̀ mo bọ́lá kú ọ̀pẹ́ rẹ̀ ni mo rà ṣá àṣá ni mo rà pẹ́ rẹ̀ àpẹ́ rẹ̀ wá bùrù bùrù bùrù fún ọ̀ṣẹ̀ táwọn ní eré lẹ́yẹ ń bẹ́yẹ ṣe eré kí lẹ́yẹ ń bẹ́yẹ ṣe tó wù káláyà ẹ̀yẹ adìẹ mi ń dáná gbọ́ ń dáná jù ń dáná jù ń dáná gbó sìkìtì sakata ó gbóná bí ẹlẹ́dùnmù sàkpọ̀nà sàkpọ̀nà ó gbóná ẹlẹ́dùn rẹ̀ ló gbóná adìẹ mi ó gbẹ́ gbàá jù ọ̀fọ̀lá mọ́ra ọlọ́run ní ìgbòmí ẹgbàá ọmọ burú oṣù tẹun gbogbo ní líle líle ṣẹ̀kẹ̀rẹ̀ gbẹdẹ roro ọmọ àtìpà wọlé wọlájà kára lè bá a ní kálé ọkọ olóko owó ọkọ mọyọsí ọkọ ọ̀sàpẹ́ ọkọ gbàálẹ̀ kó lè bá a dìjà kó lè bá a dákan ìwọ ọ̀la lórí tiẹ̀ ṣe ni ọmọ òkè ọ̀wọ̀n ni ọmọ fúlàní ti ìdí oríta lẹ́nu kẹ́rù ṣe owó ọmọ àtìpà ọ̀rẹ́ ìyá nípa bí mẹ́lẹ́gbẹ́ ọjà gbèrò sọ́kọ̀ àṣìpa ìgbà àgbẹ̀ ọlọ́mọ kí lágùnà ó wọ̀ ọ́ dàgbà ọ̀nà àbẹ̀rẹ̀ kò dé lálẹ́ lẹ́yà fún ọ́ta ọ̀sú olùkìkì bí ọ̀rọ̀ kí bá wà ó tó kò dé lọ. tó bá ní kí bàbá rẹ̀ aláìwà adẹ́nira ikú bàbá yèyé wọn ti lọ ọ̀nà ti gbogbo àrẹ́báyé alókòlọ́wìn ni ọgbàgbà ọ̀pẹ ọgbòkè ọ̀hún ni tógbòtógbò mẹ́lẹ̀ nìkan sùn ọ̀rẹ́ adé ẹ̀fín nílé ní ó mọ́bìnrin rẹ̀ lọ́wọ́ ọkọ̀ sálí ilé ní gbádẹ́jọ́ ìpọ́tìmọ́ làájà níbi ìdánimọ̀ fowó ọ̀bàlọ́mọ ọ̀làwọ̀ yìí wọ́n bá ṣe táwọn alágbàdo òṣèlú wọ́n ṣe táwọn alágbàdo òṣèlú àtúkú lọ́mọlẹ́yìn èèfúrí láyé gbádẹ́jọ́ pé inú ló bá ya ló bá ya báyà wọlé sílé rárá. àbíbo nílẹ̀ ìdíwà rẹ̀ àṣà.